fún ọlọ́run ọba àlàyé ọba tó pa wá mọ́ di àsìkò yìí ọba tó lẹ̀mí wa tó là wá gan fúnra wa adúpẹ́ pé àìláǹfààní láti wà di àsìkò yìí gẹ́gẹ́ bí wọ́n bá sọ pé ọgbọ́n wa kọ́ ìmọ̀ wa tó bẹ̀ àánú la rí gbà ọ́ àmọ́ lóore fún àánú tí a rí gbà pé àìwà lórí òkè èpẹ̀ àìmí àìmí kò ní pé bóyá a gbọ́n tàbí bóyá adájọ́ àwọn tó ti lọ lọ àwọn la lágbára àti àpẹẹrẹ òjíṣẹ́ ọlọ́run àlàyé prophet michael ọlọ́run bẹ olùdásílẹ̀ ìjọ god life ministry tó wà ní àdìyàn ọmọwẹ́ àti ní àtúndí ọ́fíìsì wa àti ní sọ́nà ọ́fíìsì wa tuntun ti wà ní akínọdé ní òjò rìbágà ní ìpínlẹ̀ èkó lágbára náà wọ́n máa bá a sọ̀rọ̀ nípa àwọn tó máa sọ aláǹfààní ìtàn pé tá a bá ti gbé ìránṣẹ́ ọlọ́run wá sórí ìkànnà yìí nǹkan tí yóò ṣe ìwọ ni a máa gbé wá nítorí pé máa ń sọ ní gbogbo àgbẹ̀ nítorí àwọn èèyàn náà ṣẹ̀ṣẹ̀ dá wòlíì ẹ̀ tí wọ́n náà bá rí wòlíì tó gẹ́gẹ́ bí wòlíì rẹ ẹ̀ àǹfààní ni ọ́ àǹfààní lè jẹ́ fún ẹ láti jèrè wòlíì torí pé má fẹ́ jèrè wòlíì o gbọ́dọ̀ gba wòlíì gbọ́ bàbá ká tó wọnú ètò ẹ bá kí àwọn agbójú tó wà kárí ayé. ẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ tí ó fún wa mo kí gbogbo ẹnikẹ́ni tó ń gbọ́ mi níbikíbi tẹ́ ti ń gbọ́ mi ní orúkọ Jésù àánú ọlọ́run kó wá yín rí mo gbàdúrà fún yín níbo tí ń wò mí tó o bá ní ìgbàgbọ́ ọ̀rọ̀ tó ń jáde yìí níbikíbi tó o bá wà ní orúkọ jésù ara kó bẹ̀rẹ̀ sí dẹ̀ o lè ti wà nínú ìpọ́njú o lè ti wà nínú ìnira o lè ti wà nínú ìbà ìbà ìbànújẹ́ nínú ọkàn rẹ ṣùgbọ́n bó o ń wò mí tí ọ̀rọ̀ yìí jáde tó o bá lè rí àmì méjì ṣe tó mú àmì perfection dání ní orúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ ẹ̀mí mímọ́ ọ̀run á dùn mí nínú jésù olúwa wa. àmín àmín lórúkọ jésù àmín ni kẹjẹ ká ṣe bàbá lágbára ọlọ́run tá a gbéyẹ̀wò lónìí ẹ ohun tó ń ti ọ̀pọ̀lọpọ̀ ni gẹ́gẹ́ bí lónìí kan ó ní ohun tí ojú ológo bá rí nítorí ògo ni destiny kí náà pè ní destiny hmm. kí ni kádàrá kí ló lè gbà kí wọ́n máa sọ pé ológo lèèyàn tí ò wá tí ò wá múra tí ò fi ní rí ògo lò títí tí ò fi jáde láyé wọn lọ́dún máa ní ah London ló yẹ kó wá Canada ló yẹ kó wá ṣùgbọ́n ẹni yóò mọ rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ní Nàìjíríà títí tí àkókò òfin lọ́mọ lọ́wọ́ síbẹ̀ ọmọ ológo ni kí ló ń fà tá a fi ń sọ kádàrá nù kí ló ń fà tọmọ ológo kì í fi írógo lò kí la wá lè ṣe pẹ́ni tí ògo ti jábọ́ lọ́wọ́ tí a fi rí ògo rẹ̀ gbàpàdà gẹ́gẹ́ bí ètò wa destiny recovery tá a ti kọjá. destiny recovery bẹ́ẹ̀ ni mo dúpẹ́ fún ọlọ́run fún àǹfààní tí ẹ fún mi lórí ọ̀rọ̀ yìí ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa ògo sà kò sẹ́ni tí ọlọ́run dá tí kò ní ògo tiẹ̀ ọlọ́run ò dá ènìyàn kan tí kò fún ní ògo ẹ̀rí èjì ni pé. Uh, Ogo, ó máa ń mú ogun wá kò yé yín ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tẹ́ kí wọ́n sọ pé ìkòkò tí ó bá máa jata ìdí ẹ̀ máa gbóná bàbá kò sẹ́nikẹ́ni tó wà láyé yìí tó ní ògo tí kò ní rí nǹkan wí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nínú ayé tá a náà láti rí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ògo ògo míì wà ògo àárọ̀ ni ògo fẹ̀fẹ̀ jùmọ̀ gbàrà báyìí ọlọ́run jẹ́ ọlọ́run tó ń dára torí ẹ̀ náà ló ṣe ń jẹ́ ológo jùlọ ògo míì ẹ̀rẹ́ lómi á dìde láàárọ̀ báyìí kó má tì í láti pín ní ṣín ọ̀run ẹ̀ ńlá kan bẹ̀rẹ̀ sí rí orí ọ̀fẹ́ àti àánú ọlọ́run náà tó bá di ọ̀sán ó lè má ní ọ̀sán á dúró díẹ̀ ẹlòmíì ó ń bẹ̀rẹ̀ tó yẹ pé ọ̀sán ẹ̀ ó dára ó lè má ní alẹ́ tá bá ń sọ̀rọ̀ nípa ògo a máa sọ̀rọ̀ nípa àkókò now ṣùgbọ́n àwọn ògo àwọn ògo yìí ó máa ń ní ìyọnu púpọ̀ that is why tẹ́ pé èèyàn gbọ́dọ̀ ní Ọlọ́run jáà ẹni tó bá ní ògo ó gbọ́dọ̀ ní ọlọ́run nítorí kò sí gbólógbó ṣe lè dààmú tó mo ń sọ ògo kan àárọ̀ ògo kan ọ̀sán ògo kan alẹ́ ẹlòmíì rẹ̀ ní gbogbo ẹ̀ papọ̀ ṣùgbọ́n kò sí bí ojú ológo bó ṣe lè rí tó tó bá gbàgbọ́ tó ní ọlọ́run kò sí ní bó ṣubú á ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àwọn ogun kan tó máa ń di ògo ibi tó ògo ti máa ń jáde ó máa ń jẹ́ ibi tó yẹ pé ó máa ń yani lẹ́nu ọmọ ológo míì ògo ẹ̀ arìnrìn àjò ni ibi tí mo fẹ́ lọ gidi ni ògo ẹlòmíì kò gbénú lé tó bá fẹ́ kó gohun buyọ̀ ojú àárí ṣùgbọ́n òkìkí àkàn nígbẹ̀yìn tẹ́ bá rí ògo ẹ̀wọ̀ òbí ògo Ábúráhámù bàbá èèyàn ńlá ni ẹni ńlá ni Ọlọ́run dáa ẹ̀rí ṣùgbọ́n Abraham fúnra rẹ̀ ogún ẹ̀ ju ti bàbá ẹ̀ lọ nítorí pé ẹ̀mí Abraham ó wá ọlọ́run ju bàbá ẹ̀ lọ bí kò tilẹ̀ mọ̀ ọlọ́run tó ń tó ń tó ń tẹ̀mí ẹ̀ wá ọlọ́run fúnra rẹ̀ ló wá farahàn ipe Abraham dìde kò ń lè bàbá ẹ̀ o because tó o bá wà nínú ilé yìí ògo ẹ ò ní tàn ju inú ilé yìí lọ déédéé inú ilé yìí náà lógo ẹ máa jẹ́ àfi kó o dìde kó o jáde nítorí ọmọ mi à sọ pé tí o bá dóko ẹlòmíì á ní oko bàbá òun oko ńlá ni pẹ̀tì tó bá tó débò mi lálàá ló pé àjẹ́ pé pẹ̀lú gbogbo akitiyan bàbá òun tó kò tiẹ̀ ní nǹkan kan so tí ọlọ́run bá fẹ́ afẹ́ fi ran irú ọmọ bẹ́ẹ̀ á gbé kúrò lé ọmọ mi ò dẹ̀ ní kò súnmọ́ lọ́rùn tàbí kò ní ẹ̀mí tó lè darí àbí ẹ̀mí tó lè fi tó lè ṣàánú fún kó ṣamọ̀nà ẹ̀ kí ni irú ọmọ bẹ́ẹ̀ máa rí ààrẹ ogun ká ní abrahamu ò ní kò wá ẹ̀mí ẹ̀ wá ọlọ́run gbà yẹn ọlọ́run ò ní bá abrahamu sọ̀rọ̀ ogun ni ó máa fi bá a sọ̀rọ̀ ẹlòmíì àti ilé bàbá mi yìí náà ni àti ìjókòó at least a máa nẹ́tọ̀ mo máa nẹ́tọ̀ ńbẹ̀ lóòótọ́ nẹ́tọ̀ ńlé bàbá ẹ̀ so àwa jókòó meanwhile ògo ẹ̀rẹ́ ju gbogbo nulẹ̀ yẹn lọ nǹkan tó máa rí àwọn gbogbo sónulẹ̀ yẹn àjẹnulẹ̀ yẹn emèrènulẹ̀ yẹn wọ́n máa dojú ogun kọ́ ni wọn ò ní jẹ́ kó gbádùn ìyẹn náà sọ pé ohun tí ojú ológo bá rí nítorí ògo ẹ̀ ni ṣùgbọ́n kíní lọ́lọ́run máa ṣe ọlọ́run ò ní jẹ́ kí wọ́n gba ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ kò ń ṣe gbogbo wọn náà ni wọn kì í lè gbẹ̀mí ẹ̀ àwọn kan tí wọn kì í lè gbẹ̀mí wọn ni pé bóyá o ní ọlọ́run tẹ́ ẹ bá wo ògo yẹn ó ó ó wo nǹkan lọ déédéé ó dẹ̀ ní ọlọ́rọ̀ ṣùgbọ́n èṣù ń fi sùn àwọn ènìyàn bí èṣù kan wà tó wọn máa ṣọ́ ìgbésẹ̀ ọmọ tán bí tó wọn máa ṣọ́ ọmọ mi láti kòkó ló ti bẹ̀rẹ̀ sí ní problem ìjọ tó bá ti wẹ̀ báyìí náà ti bu omi ẹ̀ náà omi tán fi wẹ̀ náà bu ok ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọmọ mi kan ọmọ mi kẹta you know ngbà nọ́ọ̀sì kan ó darapọ̀ mọ́ chọ́ọ̀chì wa ó dẹ̀ jẹ́ ẹni tí a fẹ́ ẹ máa worú ọ̀rọ̀ yẹn o tó jẹ́ pé kínní and then ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ pé gbogbo àwọn ọmọ tí mo bí kò ń ṣe pé mo kàn bímọ mo máa ń rìn nínú ẹ̀mí lọ mú ọmọ ológo wá sílé ayé mi gbogbo ọmọ tí mo bí pátápátá ní nǹkan báyàwó mi ṣeré pé ká kàn sùn mọ́ra wa a máa gbàdúrà gbàdúrà yàtọ̀ sí yẹn n máa travel nínú ẹ̀mí n máa wá gbọ̀ngàn ológo ma lọ mú ọmọ wa náà ọmọ tí a bí kẹta yẹn kí lè rò kó ṣẹlẹ̀ ọmọbìnrin ń wá chọ́ọ̀chì wa o ọ̀dọ́ ò ní chọ́ọ̀chì ẹ̀bẹ̀ tó ń wá chọ́ọ̀chì wa nítorí pé ó rí i pé nígbà tó ń wá chọ́ọ̀chì wa òun rí ìyanu púpọ̀ so àwa ti di family friend ó dẹ̀ jẹ́ nurse èmi dẹ̀ ní mi ò ní orí ọ̀fẹ́ àti ẹ̀bùn pé kí n máa lọ bímọ sí hospital àbí nǹkan kan torí nígbà tó máa bí mi ó bí mi sínú mọ́ṣáláṣí ìyá mi ń lọ sí hospital ló kàn gbé mi yà sínú mọ́ṣáláṣí láàárọ̀ ọjọ́ jímọ̀ ló bí mi sínú mọ́ṣáláṣí níbi táwọn obìnrin máa ti ń yí ṣe ìsìn ọlọ́run bẹ̀yàn bí mi sí omi àlùwà lánàá fi ṣàn mí so orí ọ̀fẹ́ yẹn mú un tí ẹnìkan bá nínú chọ́ọ̀chì mi tó fẹ́ bímọ tí n bá ti àná ìtì ẹ̀ tí mo ti ẹ̀ fún lóróró mu ẹ̀mí mi ó máa ní kí n fi sínú lébẹ̀ yẹn ẹ tilẹ̀kùn ó máa bímọ láàrin ìṣẹ́jú mélòó á dẹ̀ bímọ ṣùgbà tíyàwó mi tí mo fẹ́ yàwó mo sọ fún un pé tó bá máa bímọ inú ilé ló máa ó lè máa lọ gba treatment ní hospital inú ilé ló máa bímọ sí ó bí kìíní ó bí kejì gbẹ̀tẹ̀ true obìnrin yẹn thirty family ìbùfẹ́ bímọ lọ síbẹ̀ kí lẹ́wọ̀n tóbìnrin yẹn ṣe omi tán fi wẹ ọmọ mi èmi wà ní church mò ń gbà lórí pẹpẹ mò ń gbàdúrà ìyá mi fúnra ẹ ló fẹsẹ̀ ní lọ náà ló wá pè omi tán fi wẹ ọmọ mi ìyẹn ò fẹ́ lọ òun ló ní kó jẹ́ káwọn lọ ìyẹn dẹ̀ tẹ̀lé omi tán fi wẹ ọmọ mi wúmà yìí dẹ̀ kó omi yẹn ó rọ sínú nǹkan ó dẹ̀ láti pe ẹnìkan dókítà náà lónítọ̀hún yẹn ó jẹ́ ọ̀gá fóun ìpè kó omi yẹn ìgbà tóun máa fi ṣe yẹn ọmọ ọ̀dọ̀ mi kan gbé nǹkan kan lọ fún wọn ó ń gbọ́ tí ó ń sọ̀rọ̀ ní inú yàrá ó ń sọ̀rọ̀ nínú yàrá pé ẹ dókítà mo ti wẹ ọmọ yẹn tán mo ti wẹ ọmọ tán ẹ máa bọ̀ ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí so gba dókítà yẹn dẹ̀ bí wá bá a ń bẹ̀ even machine lọ dókítà yẹn gbé dé ó gbómi yẹn fún ọmọ yẹn ti sáré wá sọ. So káà tó dé church doctor ti lọ bẹ́ẹ̀ nígbà tí mo wá rí eh, fi wé ọmọ yẹn àwọn ti dànù ìbá dẹ̀ má dànù orúkọ ẹ̀dá sínú òun wò ìgbẹ́ ẹ̀dá sínú ké òun ti dà yẹn ok nítorí pé bá a ṣe gbọ́n lé ọkọ bẹ́ẹ̀ náà la gbọ́n lé àlè so orí ọ̀fẹ́ tí mo ní mo bá àwọn ẹlẹ́mìí òkùnkùn tó ti ń ṣe bọ́n ṣe ń ṣe o ẹni tá a fi inú hàn nítorí Jésù náà ti sọ pé ta lọ ta ẹni ó ní ẹni tó tẹjọ́ jẹun nínú àwo òun náà ló ń ṣọ́ ẹni gìgírísẹ̀ ọ̀tá kan ò jìnnà sí ẹ pé ẹnìkan tí ò mọ̀ ẹ́ rí kó máa ṣe ẹ amọ́ni àìfà ìmọ́niṣe ni kò pọ̀ amọ́niṣe ni ló pọ̀ so nígbà tí mo ti rí bẹ́ẹ̀ ń bọ́ lọ́run sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mi mímọ́ dá mi lóhùn torí bí mo bá ṣe pe ọlọ́run mi ló máa ń dá mi ó ti pẹ́ láti kékeré mi even kí lẹ́jẹ́jẹ́ pé kí n sọ pé kí n tó mọ jésù nígbà tí mo ṣe ń ka alif ba ta sa ni wọ́n ti mọ̀ mí ní ọmọ ìyanu ni mo ti máa ń rí ni mo ti máa ń gbọ́ ṣùgbọ́n ibi tọ́lọ́run ti fẹ́ lo iṣẹ́ yẹn yẹn mo ṣe mọ̀ pé ìkan ní ọlọ́run ìkan náà dẹ̀ ní ẹ̀sìn bátànì tó ní kálukú yọ òun ló yàtọ̀ so ńlá fi pè ní wá sínú kìrìsìtẹ́nì nígbà tó ń torí bẹ́ẹ̀ mi ọlọ́run sọ̀kalẹ̀ bá mi sọ̀rọ̀ pé má dá lóhùn mo ti rí gbogbo nǹkan tó ṣe mo rí ṣe bí wọ́n sèfù ọmọ ẹ̀ nígbà kan nígbà tó ọmọ ẹ̀ rìn lọ tí wọ́n rí ó pe ọmọ yẹn padà ó sọ fún mi kí n pè padà láàrin ọjọ́ mẹ́sàn-án ọjọ́ méje mo dẹ̀ fi pè padà lọ́mọ tó ti sọnù tó jẹ́ pé ó jẹ́ kán fi kán fi kán fi jóògùn bí kan ni ogun ẹ padà sílé pẹ̀lú ọwọ́ ipá àti agbára ọlọ́run so n tóun dẹ̀ ṣe fún ẹni yẹn ìwọ gbàgbé wọn ni ọlọ́run bá òwú àṣẹ ríbi ọlọ́run sọ pé ogún ọmọ yẹn ni ó ní ìràwọ̀ tí ò bá tàn ohun tó wá ti wá bù ń sí nǹkan onúfo ni òun ti sọ di òfo mọ́ nígbà tó ti ń ṣe lòun ti sọ di òfo mọ́ lọ́wọ́ ẹ̀rí so bí ọ̀rọ̀ ṣe rí ọmọ mi bẹ̀rẹ̀ ogun láti ìgbà tí a ti gbé bí ìyá tó gbé nítorí pé kọ̀ǹkọ̀ tó bá fi wé ọmọ kókó ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin tó yẹ pé ẹ máa gbọ́mọ ẹ máa gbọ́mọ ẹ ẹ wọ́n ti bímọ ìyá ni ẹ gbé ó yẹ gbé ẹ bá mi gbé fún wọn tí wọn náà ṣeré lọ ó káre kọ̀ǹkọ̀ tó bá fi wé ọmọ kókó wọ́n fi ń ṣe ọrọ̀ ajé omi tó bá fi wẹ ọmọ kókó wọ́n fi ń ṣe ọrọ̀ ajé now irun orí ọmọ tí ò bá ti pé ọdún kan wọ́n fi ń ṣe ọrọ̀ ajé èmi mò ń sọ̀rọ̀ yìí fún ẹ kó o lè gbọ́n ẹ̀yin tẹ́ máa ń gbọ́mọ yín tá ń gbọ́mọ ṣeré lọ bá ti gbé dé ẹgbà wọ́n á gbé ọmọ yẹn ṣeré ọmọ yín kọ́ àwọn ti gbé ṣeré lọ ńgbọ̀n bá dẹ̀ gbé lọ ẹni tó nídìí ẹ̀ ńgbọ̀n bá dẹ̀ mọ́ ah, iye ọmọ yín máa dá o àwọn arúgbó kólógbó tó rí wọ́n á ti rí wọ́n á yà gbé ọmọ yẹn wá bẹ̀rẹ̀ ìdánwò burúkú àwọn abẹ ọtọ ọlọ́run ò ní kàn jẹ́ yà láti kékeré ṣùgbọ́n àwọn kan wà iṣẹ́ tí wọ́n nìyẹn jẹ́ pé sọ fún ẹ ọlọ́run dá rere ọlọ́run dá ibi ọlọ́run dá ìmọ́lẹ̀ ó dẹ̀ òkùnkùn so níbi tó ti ń rí ìmọ́lẹ̀ nínú ayé yìí náà bẹ́ẹ̀ ló máa tún rí òkùnkùn ó ò dẹ̀ mọ̀ mọ́lẹ̀ ò òkùnkùn oníkùn ló máa ń mọ ìkà now nígbà tí èèyàn bá dẹ̀ ti nógo táwọn olókùnkùn ti rí pé ẹ máa wo ọmọ tó gbé wọ bíi torí tí ẹni ìmọ́lẹ̀ bá débì kan àbí ọmọ tó lógo ara máa sọ àwọn èèyàn pé kí ló dé ìwọ nìkan ẹ kó tó jọba náà àwa gan àjẹbà lára ẹ tọ́ bá dẹ̀ jẹ̀bà ń bí tọ́ jẹ̀bà ń bí tọ́ jẹ̀bà ń bí tọ́ jẹ̀bà ń bí ẹ dúró ná nígbà tí ìjà lọ bá so mọ́ ògìdàn ǹjẹ́ ṣọ́gìdàn gan máa lè pọ̀fọ̀ ẹ́ aṣọ ògùn gan ògìdàn gan ò ní mọ̀gbà tó máa bọ̀ dànù nígbà tí wọ́n bá ti tán tán ti tán ti jẹ̀bà jẹ̀bà jẹ̀bà bí sọ́mọ yẹn máa padà lè jọba ẹ ọmọ yẹn ò ní lè padà jọba ẹ̀rí nítorí náà àwọn nǹkan wọ̀nyí ló máa ń di ọmọ ológo lọ́wọ́ kò dẹ̀ sí ọ̀nà kan tí ọmọ ológo fi lè rí ojú rere ọlọ́run àfi lọ́dọ̀ ọlọ́run náà ló wà ẹ̀rí mo gbàdúrà fún bàbá kan seventy two ayé dá ògo ẹ̀ dúró di seventy two ẹsẹ̀ ló fi rìn wá kò náwó bàtà nígbà tí lákì ọdẹ yìí ni bàbá náà ti wá sẹ́yìn káǹtì nígbà tí mo tí mo rí tí mo rí bàbá yẹn báyìí ni mo rí ògo adé lórí rẹ̀ mo dẹ̀ rí kó wọṣọ tó ti ya ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ tó jáde nínú ìwé Sakaraya orí kẹta ẹsẹ̀ kẹta nígbà tí a wọ Joshua tayàn olú àlùfáà ṣùgbọ́n tó wọṣọ ìrí ọpẹ́lọpẹ́ mi mímọ́ tó sọ tó bukọ bọ́ṣọ ìrí ọrùn ẹ̀ dànù ìgbé ológo ènìyàn ni aṣíwájú ènìyàn ni ẹ bọ́ṣù ìríra òrìra tó ṣẹ̀ṣẹ̀ wọ̀ láṣọ ògo tó wo ní láwà ní ògo tó wá wọ̀ láṣọ ẹ̀yẹ ẹlòmíì tí ò bá rẹ́ni tó lè wọ̀ òun láṣọ ògo á máa fi ìpè olórí lòun ó jẹ́ kí n wà London ó jẹ́ kí n wà London London tó yẹ pé kó kàn wórí íńtánẹ́ẹ̀tì kó dẹ̀ ṣe kó bọ́ sí kó máa lọ ìgbà yẹn ló máa wá ẹni tó máa fún lẹ́tà tó máa máa wá bí wọn bá gba owó tó fi ṣiṣẹ́ tó ti ṣiṣẹ́ bí ọdún mẹ́wàá níbì kan ó lè kó two million jọ wọ́n á gbà oníjìbìtì àlù bí oníjìbìtì òlu wọ́n á fún wọ́n á mú lẹ́mbàsì lẹ́mbàsì àwọn akọ́rọ̀sẹ̀ pé kò níbi tó ń lọ ibẹ̀ lẹ́lòmíì dẹ̀ máa kó fake document lákòdí ẹmbásì tó ń kọ́ regina dé o <laughs> ẹmbásì adé máa kẹ̀ pé ó yá kó níṣó ń lu àwọn kó máa lọ so oríṣiríṣi báyìí òun la máa ń rí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ológo mo fẹ́ gbàdúrà mẹ́ta kan fún ẹ mo fẹ́ kó o dẹ̀ gbàdúrà ẹ̀ bí mo ti ń gbàdúrà ẹ̀ ni kò máa gbàdúrà máa sọ pé gbogbo ògo mi táyé ti gbé òkúta lé lórí ìdí tí mo fi sọ eléyìí ni pé ọmọkùnrin kan wá sí chọ́ọ̀chì ó ń lọ fún interview interview di fifteen bó ṣe graduate kò ní nǹkan kan nígbà tí máa rí mo rí pé wọ́n gbé òkúta lé nǹkan náà ní ẹnu ọ̀nà inú ilé yẹn mo rí i pé àwọn nǹkan gold diamond ló kúnnu lé ṣùgbọ́n gbé òkúta lékì nígbà tó dẹnu ọ̀nà ó ń gbálẹ̀kùn nígbà tẹ́ni ọlọ́run ẹgbẹ́ ọlọ́run sọ pé má jò lọlé mọ́ má jò sọ pé kó dúró sí chọ́ọ̀chì ní ọjọ́ mẹ́sàn-án láàárín ọjọ́ mẹ́sàn-án lẹ́ni ọlọ́run ṣí ilẹ̀kùn yẹn fúnra rẹ̀ náà ló padà lálàá tó kàn gbé òkúta yẹn kúrò lórí dájú mo rí pé mo gbókúta kan kó mo ṣí ilẹ̀kùn mo á mú lẹ́tà mo ní o ti ríṣẹ́ njọ́ kejì níyàwó ẹ̀ bímọ lọ́sítítù kò sówó tán máa fi lọ èmi ni mo gbé múra fúdù múra fídà èmi mo kó fourteen thousand sílẹ̀ ní Ayọ̀délé ní Fágbà ni mo kó sílẹ̀ tán fi lọ gbé ọmọ wálé kọ́ bá tètè gbé wálé njọ́ yẹn torí pé kò tó kó sí kọ́ bọ̀ ní ọwọ́ ẹ̀ ṣùgbọ́n nígbà tó máa dijọ́ kejì bàbá wọ́n pè é láti jẹ̀bù wọ́n ní kó wá ṣe lórí pọ́tírì kan àìdíà tó gbé sílẹ̀ lásán ni ẹni tó ní pọ́tì gbọ́ lórí fóònù pé ah, ajé àbọ̀bọ̀ yẹn stand gan òun láìkẹ́ ẹ má yóò dúró síjẹ̀bù ẹ jẹ́ kó máa lọ sítàjà late quarter láti bẹ̀ wọ́n fún lé wọ́n fún mọ́tò wọ́n ní kán fún mọ́tò ni kán fún lé kán fún everything tó jẹ́ kó ti ní láti bí ọdún mẹ́wàá níjọ́ yẹn náà release ẹ̀ fún yẹn ni pé ó jẹ́ kí ẹni tó ní ògo kó máa wá ọlọ́run tó bá wá ọlọ́run òun nìkan ni ṣé wàá rí àwọn anointing a ṣe nítorí ògo bẹ́ẹ̀ ṣìkàdà kúrẹ̀ sàmàkáìdà ṣé o dáwọn anointing a ṣe nítorí ẹgbẹ́ oníkọ́pù yẹn fún mi ẹgbẹ́ anointing kọ́pù yẹn a anointing nítorí ògo a wo wo magic soap yìí a ṣe nítorí ògo pé gbogbo ẹni tó ti sọ ògo nù a máa gbàdúrà yẹn gbogbo ẹni tó ń gbé òkúta lé ògo ẹ̀ wà nineteen gbogbo ẹni tó ti sọ ògo nù gbogbo ẹni tó ti gbé òkúta lé ògo ẹ̀ now wà wò ó eléyìí ò ṣe pé wọ́n sẹ́ǹdì ẹ̀ sábrọ̀d kò ṣiṣẹ́ o wọ́n sẹ́ǹdì ẹ̀ sí kíní à ń sẹ́ǹdì ẹ̀ lójoojúmọ́ ni tó o bá ti request fún omi kan gba agbára ó ti gba agbára ọṣẹ sílẹ̀ omi kan ti gba agbára kíní kan sílẹ̀ wo ẹ̀mí mímọ́ ló ń bẹ́lẹ̀ yìí rìn ẹ̀mí ọlọ́run alààyè òun ló ń bá eléyìí rìn ìlúkìlú tó o bá ti sọ tí n bá ti ó lè wọ́n o ṣùgbọ́n tó o bá ti wo owó tó wòyàn òjò ẹ lójú o fẹ́ rí mọ́ mọ́ni kò bá jẹ́ ní náírà kò bá jẹ́ ní dọ́là kò bá jẹ́ ní pounds kò bá jẹ́ ní owókówó tó bá wù ìlúkìlú tó bá wù and send it don kong jẹ́ kí n sọ fún ẹ ṣé o rí anointing ó jẹ́ nípa ẹ̀mí mímọ́ ẹ̀mí tó bá tún wà nínú omi ó máa fún lágbára ti ẹ̀mí gbogbo ibi tó bá dé kò ń bàjẹ́ nǹkan oṣù ò ń bàjẹ́ agbára ayé kò ń bàjẹ́ torí pé nípasẹ̀ ọwọ́ ọlọ́run ni kí ni mo fẹ́ sọ mo fẹ́ ká gbàdúrà mẹ́ta rẹ̀ ògo mi tá a ti gbé òkúta èṣù lé lórí ẹ̀mí mímọ́ yẹ̀ kúrò ó yá gbàdúrà yẹn mo gbà bẹ́ẹ̀ mi ti ń gbàdúrà yẹn máa gbàdúrà yẹn níbi kí n tó bá wà gbogbo ẹ̀yin tó ń gbé òkúta èṣù lé lórí níbikíbi tó wà ní orúkọ jésù ọ̀run kó yẹ òkúta yẹn gbálẹ̀ bí mo ti ń pa láṣẹ ní wákàtí ẹ̀mí mímọ́ kó yẹ òkúta yẹn gbálẹ̀ bẹ́ẹ̀ ni kó rí jésù olúwa wa ìkejì rẹ̀ ògo mi tá a fi pamọ́ wọ́n máa ń fi ògo pamọ́ wọ́n ń fi ògo pamọ́ wọ́n á gbé ògo ẹ̀ wọ́n á lọ fi pamọ́ wọ́n á tì mọ́ yàrá kan bẹ́ẹ̀ wàá máa wàá máa ṣe làálàálà àwọn ẹlẹ́ni òkùnkùn máa fi ń ṣagbára níbi ìbálòpọ̀ wọ́n ń gba ògo wọ́n gba ògo ẹ pátápátá tá yọ ice cream ògo ẹ mu bẹ́ẹ̀ ni wọ́n ń gba tọkùnrin wọ́n ń gba tóbìnrin wà ògo tá a ti gbà lọ lọ́wọ́ mi níbi ìbálòpọ̀ ògo tá a ti gbà lọ lọ́wọ́ mi ògo tí a ti fi pa ọ̀run ó yẹ tì í jáde ó yẹ gbà padà ó yẹ gbàdúrà yẹn ní orúkọ jésù mo gbàdúrà gbogbo ẹ̀yin tó ń gba ògo lọ lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀yin tó ń ti fi ògo rẹ̀ pamọ́ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ó yẹ ẹ máa dá ògo yẹn padà ẹ̀mí mímọ́ ẹ máa dá ògo yẹn padà ẹ̀yin ọ̀run ẹ máa dá ògo yẹn padà ẹ̀yin ọ̀run ẹ máa dá ògo yẹn padà ní orúkọ jésù ẹ máa dá ògo yẹn padà now ìkẹta rèé jésù olúwa wa wọ́n máa ń gbé ògo èèyàn fẹ́yàn àwọn ìyá mi nǹkan bímọ tó ń ṣe bẹ́ẹ̀ àwọn ìyá tó máa ń láìkì àti nọkọ méjì mẹ́ta mẹ́rin ogun dẹ̀ máa ń jẹ́ káwọn náà ni ẹlòmíì ò fẹ́ dó lórí ọkọ kan ogun ni ogun ìdílé ni ò jẹ́ wọ́n fẹ́ fi gba ògo ẹ̀jẹ̀ á máa ń nọkọ kiri so fún gbogbo ọkọ kan tó bá láìkì á ní kọ́ ọmọ ẹ̀ṣẹ̀ rere ìtógbó jáde ògóńgbà mi máa ń tinú ẹrọ̀fọ̀ jáde ẹ̀rí ọba yẹn ó ń wá ẹni tá a gbé bí Jésù Olúwa wa ó wá wa lọ sáàfin wọn ní wà ní bùjà ẹran ẹ̀mí mímọ́ ló ṣamọ̀nà ẹ̀rí àfin ló wá ló wá ológo lọ ológo dẹ̀ wà ní bùjà ẹran bẹ́ẹ̀ náà ni òbí bòmí tó go ti ń jáde ikò tẹ̀ ń ṣe ilé ọlọ́lá rárá ṣùgbọ́n ìyá àwọn òpé ah, bàbá eléyìí ní láìkẹ́ ó náà mi rí bàbá eléyìí náà mi rí mo rántí ọ̀rọ̀ mi eh, madam kan custom officer òye tí ọmọ yẹn ọmọ yẹn ti wà lamẹ́ríkà ń sọ ó ní torí pé bàbá ẹ̀ ń wò láìkí ẹ̀ bí bàbá ẹ̀ wò láìkẹ́ ọmọ yẹn nínú gbogbo ọmọ ọmọ yẹn ló wá là láyé ìyá ẹ̀ ní access láti ran amẹ́ríkà kúnná ó ráwọn àbúrò ẹ̀ lọ́gbà bíi ni ṣùgbọ́n nígbà tí ọlọ́run náà bọ́ ọmọ yẹn ṣe ó kàn lọ fẹ́ ọlọ́pàá kan ó kàn lọ wọn jọ ń bí friend ara wọn ìyẹn bá sọ pé máa lọ amẹ́ríkà ńgbà tí ìyá ẹ̀ ò nífẹ̀ẹ́ máa lọ ìyẹn dẹ̀ ràn lọ́wọ́ ó dẹ̀ lọ ọmọ yẹn nísìn òun ló jẹ́ olú ọmọ gbogbo àwọn tó ti lọ amẹ́ríkà ṣíwájú ẹ̀ gbogbo ń tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ so fún ìdí èyí wàá máa sọ fún ọlọ́run pé ògo mi tán gbé fún àbúrò mi ògo mi tán ti gbé fún ẹ̀gbọ́n mi ó yá ọ̀run gbà fún mi ó yá gbàdúrà ní orúkọ jésù mo pa láṣẹ fún ẹ gbogbo ògo rẹ tí wọ́n ti gbà lọ tí wọ́n ti gbé fún àbúrò rẹ tán gbé fún ẹ̀gbọ́n ẹ ọ̀run kò gbà fún ẹ ẹ̀mí mọ́ kò gbà fún ẹ ògo ọ̀run kó gbà fún ẹ ògo tá a ti gbà lọ́wọ́ ẹ tá a ti gbé fún ẹlòmíràn ní orúkọ jésù ọ̀run kó gbà fún ẹ bí mo ti ń pa àṣẹ yìí nípa agbára ẹ̀jẹ̀ kristi ní orúkọ ibi tán fi ògo ẹ sí ọwọ́ ẹnikẹ́ni tó wà ọ̀run gbà torí kò sí ní tọ́lọ́run ò lè ṣe kò sí ní tí ọlọ́run ò lè ṣe ìwé luke one thirty seven ló sọ̀rọ̀ ó ní kò sí ohun tí ọlọ́run ò lè ṣe ògo ẹ̀ tí wọ́n gbà tí wọ́n gbé fẹ́ lómi ọ̀run kó gbà kó gbà olúwa kó gbà olúwa kó gbà olúwa kó gbà olúwa kó gbà olúwa kó gbà olúwa kó gbà jésù olúwa wa wọn á fẹ́ sọ fún ẹ níbikíbi tó bá ti ń gbọ́ mi ìwọ tó bá nílò tó fẹ́ gba ògo ẹ̀ padà ẹ má wo ipò tó má wo pé kinní kan ìwọ ẹnikẹ́ni tó wọ́ tó ń gba ògo lọ́wọ́ ẹ̀ níbikíbi tó bá wà Ma jẹ́ kéṣù tán ẹ̀ máa pe nọ́mbà mi báyìí bó jẹ́ àṣẹ ọ̀rọ̀ ni máa sọ fún ẹ rántí program tọ́lọ́run gbé kalẹ̀ láti gba ògo padà ní akíọdé kọ àdírẹ́sì ẹ sílẹ̀ nọ́mbà eight ọmọbọgẹ̀ nọ́mbà eight ọmọbọgẹ̀ ní akíọdé gbogbo ẹ̀tọ́ ti gba ògo lọ lọ́wọ́ yín ọ̀run fẹ́ dá ògo yín padà níjọ́ sátọ̀dé irú sátọ̀dé lọ́la báyìí nísìn iná máa ràn ní dédé agogo méje láàárọ̀ ni program yẹn máa ń bẹ̀rẹ̀ má jẹun wá gbogbo bí tẹ́ bá ti rí àwọn èèyàn wá láti everywhere dìde kó wá ọlọ́pàá kan wá ní tó kọjá yìí ọ̀run promote yẹn dìde kí wọn náà wá wá wo àwọn èèyàn bó ṣe ń rí ìyanu ọlọ́run àwọn èèyàn ń rí ìyanu owó owó ń wọnú àkáǹtì dáàkà àkáǹtì tó ti tí wọ́n ti fowó sí tipẹ́ kò sí ìwọ ọlọ́run náà lọ́n fẹ́ gbọ́ tiẹ̀ náà dìde kó wá náà níjọ́ sunday níjọ́ sunday yìí òun ni anointing service anointing torí tí wọ́n ń rà yìí lọ́fẹ̀ẹ́ ni máa talé ẹ lórí táyé abẹ́bẹ̀ sí gbà àtúnṣe ní àgọ́ méje níjọ́ sunday wá wá gbọ́ níjọ́ tuesday tuesday God budget ní dédé aago méje náà ni a pè program yẹn ní seven seven seven ní àárín ọ̀sẹ̀ kan program mẹ́ta ni gbogbo ayé ló ń rí orí ọ̀fẹ́ wọn náà dìde ní nọ́mbà eight ọmọbọ̀gẹ̀ akéọ̀dé bọ́stọ̀ ó ní àǹfààní kó o pe nọ́mbà mi níbikíbi lágbàáyé màá gbàdúrà fún ẹ tó bá jẹ́ pé ògo ẹ rí bákan pè mí ẹni ọlọ́run á tú wa sọ́nà ní tí n bá sọ fún ẹ gbọ́ testimony wá lójoojúmọ́ ìwọ ló kàn láti give testimony má rojú má ṣèrèwẹ̀sì bó ti ń gbọ́ yìí máa fìrì ẹ̀ nínú ẹ pé gbogbo nǹkan tó fẹ́ dá lára tí ayé ò gbà ẹ́ láyè ọ̀run ti ṣe tán nítorí ẹ̀ la ṣe gbé mi dìde ìwọ ni kò ní tí àti gbọ́ àti ẹ̀mí àgbàṣe lórúkọ Jésù ó ìyanu zero seven zero three six zero three eight seven five seven nọ́mbà yẹn máa pè ní sìn sìn sìn sìn ìkejì rè whatsapp nọ́mbà mi ni zero nine one three five six four two zero five seven gbọ́ àwọn nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí zero seven zero three six zero three eight seven five seven àti whatsapp nọ́mbà mi zero nine one three five six. 42057 maa zero five máa pè máa máa pàṣẹ ọ̀rọ̀ sínú ayé ẹ̀ ó dẹ̀ dá mi lójú ọlọ́run bá kankan láti fi tú ẹ sílẹ̀ ó tú sílẹ̀ máa pè fáwọn òróró ìyanu yẹn ọṣẹ magic soap ni kò sí bó fẹ́ gba kọ́ńtà bó fẹ́ ṣe ohunkóhun náà òróró yẹn ó pé oríṣi mẹ́ta yes ohun fi rógò ìtòfin ní rí promise and fail ìwọ tó fẹ́ fẹ́yàwó ìwọ tó fẹ́ fọ́kọ tó máa fi rí right bone of yours so pé lórúkọ jésù ìyanu àṣẹlẹ̀ má gbàgbé program yẹn o nọmba eight akíọdé bus stop nọmba eight ọmọbọgẹ and then ojoojúmọ́ nísìn lè lè rí ní lákíọdé láti àárọ̀ di aago mẹ́ta jésù lùlùwà. àmín àmín lórúkọ jésù ọ̀rẹ́ ilẹ̀ tó gbọ́ látẹnu ìṣọ́nà àlàyé prophet michael ọlọ́run bẹ́ẹ̀ olùdásílẹ̀ ìjọ God Ifẹ̀ Ministry tó wà àti ní àdìyànwẹ́wẹ́ ní nílùú Èkó ń bí ẹ ìwọ náà tètè pe nọ́mbà tó bá ti rí pé wòlíì rẹ lélẹ̀ ẹ má pe wòlíì lékè má pe ẹni àmì náà ní ẹni onírọ́ ìwọ náà tètè pe nọ́mbà kí o lè bàárí àánú gbà gbogbo máa rògbò wa lò àtún lọ àtún bọ̀ nígbà míì thanks for watching this video. Subscribe our YouTube channel. Subscription is free. You can call us on 00 080 for your event coverage. Thanks.